Filipi, orí kẹrin. Nítorí náà, ẹ̀yin ará mi, àyànfẹ́ tí ọkàn mi ń fà sí, ayọ̀ mi àti adé mi, ẹ dúró gbẹngbẹn nínú Olúwa. Mo bẹ̀ Yúódíà àti Síntìkè pé kí wọ́n bá ara wọn rẹ́ nítorí ti Olúwa. Bẹ́ẹ̀ ni mo bẹ̀ ìwọ náà, ẹlẹgbẹ́ mi tòótọ́, ran àwọn obìnrin wọ̀nyí lọ́wọ́ nítorí wọ́n ti bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìtànkálẹ̀ ìyìn pẹ̀lú. Kílẹ́mẹ́ǹtì àti gbogbo olùbáṣiṣẹ́ mi yòókù àwọn tí orúkọ wọn wà nínú ìwé ìyè ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ó hàn sí gbogbo ènìyàn pé ẹ ní ẹ̀mí ìfaradà Olúwa fẹ́rẹ̀ dé ẹ má ṣe jẹ́ kí ohunkóhun dààmú yín ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ yín ẹ máa fi àwọn ìbéèrè yín síwájú Ọlọ́run pẹ̀lú ọpẹ́ àlàáfíà ọlọ́run tí ó tayọ iye ènìyàn yóò pa ọkàn àti èrò yín mọ́ nínú Kristi Jésù ní ìparí ẹ̀yin ará gbogbo nǹkan tí ó bá ń ṣe òtítọ́ gbogbo nǹkan tí ó bá lọ́lá gbogbo nǹkan tí ó bá tọ́ gbogbo nǹkan tí ó bá jẹ́ mímọ́ gbogbo nǹkan tí ó bá fa ènìyàn mọ́ra gbogbo nǹkan tí ó bá ní ìròyìn rere àwọn ni kí ẹ máa kó ọkàn àwọn ohun tí ẹ ti kọ́ lọ́dọ̀ mi tí ẹ bá lọ́wọ́ mi tí ẹ ti gbọ́ lẹ́nu mi tí ẹ ti rí nínú ìwà mi àwọn ni kí ẹ máa ṣe ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín mo láyọ̀ púpọ̀ nínú olúwa nítorí ọ̀rọ̀ mi tó ti bẹ̀rẹ̀ sí í sọjí nínú èrò yín kò sí ìgbà kan tí ẹ kì í ronú nípa mi ṣùgbọ́n ẹ kò rí àyè láti ṣe àwọn ohun tí ẹ ń gbèrò n kò sọ èyí nítorí mo ṣe aláìní nítorí mo ti kọ́ láti máa ní ìtẹ́lọ́rùn ní ipòkípò tí mo bá wà mo mọ̀ bí ènìyàn ti gbé ìgbé ayé nínú àìní mo sì mọ̀ bí ènìyàn ti ń gbé ìgbé ayé nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ nípòkípò tí mo bá wà nínú ohun gbogbo mo ti kọ́ àṣírí bí a ti ní ìtẹ́lọ́rùn kì bá jẹ́ nínú ebi tàbí ayo nínú ọ̀pọ̀ tàbí àìní mo lè ṣe ohun gbogbo nínú Kristi. No ẹni tí ó ń fún mi ní agbára síbẹ̀ ẹ ṣe ohun tí ẹ bá mi pín nínú ìpọ́njú mi ẹ̀yin ará Fílípì mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìyìnrere mi nígbà tí mo kúrò ní Masidóníà kò sí ìjọ kan tí ó bá mi lọ́wọ́ sí ọ̀rọ̀ fífúnni àti gbígba ẹ̀bùn jọ fúnni àfi ẹ̀yin nìkan ṣoṣo nítorí nígbà tí mo wà ní Tẹsalóníkà kì í ṣe ẹ̀ẹ̀kan mọ́ ó tó ẹ̀ẹ̀mejì tí ẹ fi nǹkan ránṣẹ́ sí mi kì í ṣe ẹ̀bùn ni mò ń wá ṣùgbọ́n mò ń wá ọ̀pọ̀lọpọ̀ èso fún àǹfààní yín ìwé ẹ̀rí nìyí fún ohun gbogbo tí ẹ fún mi ó tilẹ̀ ti pọ̀ jù mo ní ànító nígbà tí mo rí ohun tí ẹ fi rán epafroditu sí mi gbà ó dàbí òróró olóòórùn dídùn bí ẹbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí inú Ọlọ́run dùn sí. Si ọlọ́run mi yóò pèsè fún gbogbo àìní ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ rẹ̀ tí ó lógo nípasẹ̀ jésù kristi kí ògo kí ó jẹ́ ti ọlọ́run bàbá wa láé àti láéláé àmín ẹ kí gbogbo àwọn ènìyàn ọlọ́run tí ó jẹ́ ti kristi jésù àwọn arákùnrin tí ó wà lọ́dọ̀ mi kí yín gbogbo àwọn ènìyàn ọlọ́run kí yín pàápàá jùlọ àwọn ti ìdílé késárì kí oore ọ̀fẹ́ olúwa jésù kristi kí ó wà pẹ̀lú ẹ̀mí yín